gbà ẹbí babaláwo ló di bá bébí tílẹ̀ ń gbé àlàyé ọ̀yá òjì òní àpò àjò ọba ló tún kẹ láyé àtìbá ọba adébíyúngbé ọ̀hún sákẹ́kẹ́ adébíyúngbé jìgbọ̀rọ̀ aládélẹ̀yìn àkàndé ọba jíbó òyìnbó ṣèlérí ọba táàrí táà kápólápó ta kọfà lọ́fà táà kápàtà lórí àpáta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kò já dúró de lákàn o ọmọ ajá nílẹ̀ ẹ̀ràn gangan pínín sí lọ́mìnrin tí ń fọ láyà bí kọ́ńdùkú bí ìṣòro o ibi wọ́n ti ní kólówó gbowó kí wọ́n fà ó sọ́tàwọ́ rẹ̀ nu mẹ́bí kò lè bá àdìjà kò lè bá àdàpọ̀ ni ọba aládé lè rí ìmú jẹ ni ọ̀rẹ́ mi ló ní nkárin nká sánpá ẹ̀bá ìyá ló ní kárin kírin ó sì mọ̀ ẹ́ àjíṣe bí ọ̀yọ́ là á kókó ìran b bàbá ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin látara ìjò tí ń bá ìjà tí ń gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni kò rẹ̀ ní bàtà ìwò ògiri kọ̀ọ̀kan ikú tí ń pamọ́ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń sọ ọmọ tí èyí ò gbọdọ̀ bí ọ̀rẹ́ màlá fún un.